الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو الله الحمد لله ọlọ́run bá èyí tó ṣe pé òun ní àánú pa wá láṣẹ ká máa dúpẹ́ fún un òun tó wá ga jù tọ́lọ́run ọba ṣe fún mi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àwọn ní jẹ́ mùsùlùmí má ọlọ́run jẹ́ sẹ̀rẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀lọ́wọ̀n kọ́lá ń jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè àbẹ̀lọ́wọ̀n kọ́lá ń jẹ́ kí islam wúlò fún wa ní gbangba ta kìlámà àbẹ̀lọ́wọ̀n kọ́lá ń kó islam ní ohun tí ó jẹ okùnfà fẹ́mi àti ẹ̀yìn tàbí jẹ́ ẹni àlùkí náà oore tí ọlọ́run tún wá ṣe fún wa ó pọ̀ inú ẹ̀ ara wà bẹ́ẹ̀ náà ni ìfọ̀kànbalẹ̀ ta níní àgbègbè wa ìlú wa àtàwọn oore tó tún pọ̀ òkúnkún náà gbogbo ẹ̀ náà ni àdúgbò rẹ̀ orí gbogbo akọ́lọ́ ìnáwó wa oore náà kọ́lọ́ ti kó máa lékún sí i gbogbo àwọn tó ń bẹ lọ́wọ́ ọba oore kan sí kejì nínú àwọn oore tí ó ti sí lọ́dọ̀ wọn kọ́lọ́ kó wá ṣe fún wọn àwọn tó lọ́wọ́ bá ti ṣe fún náà fọlọ́ kó mẹ́ta ní ọwọ́ wọn àbẹ̀lọ́wọ́ bá wọn sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀sẹ̀ rẹ̀ èyí tí a fi ẹsẹ̀ lọ jọ lọ àwọn a fi sẹ́yìn ọlọ́jọ́ a fi ẹsẹ̀ lọ jọ lọ èyí tí a tún máa ṣe náà ọlọ́jọ́ pé a fi rí ẹ̀sán lọ́jọ́ lọ́wọ́ لا حول ولا قوة إلا بالله العلي العظيم tẹ̀sí wa gẹ́gẹ́ bí a ti sọ fún wa lánàá òun náà ni pé a ti parí nípa al-Isra wal-Miraj ìmọ̀ lọ láti Mákà ìṣọ́lọ́wọ́n ọba lọ láti Mákà lọ sí Jerusalem àti láti Jerusalem lọ sí sámà gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ pátá yányá òun náà ni a ti kà fún wọn. ṣùgbọ́n lánàá orin kan ó bẹ́ẹ̀ rọra kúrò láàrin àwọn orin tí a kà ìjọba tí a ń kọ sílẹ̀ òun náà ni àṣìṣe yẹn fẹ́ wáyé látara bẹ́ẹ̀ àwọn iná márùn-ún wọn tó ló kú ní àmì náà àwọn náà la máa kọ́kọ́ ká gẹ́gẹ́ bá ti ṣe àdéhùn rẹ̀ lánàá olùdóhùn wa ká àyà tí a fẹ́ ṣètò sí rẹ̀ lónìí fún wa kà fún wa. orin náà sọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹfà èyí tó jẹ́ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba débẹ̀ ó bá ànábì Musa níbẹ̀ alẹ́sọ̀rọ̀ sọ̀rọ̀ òun náà ni orin náà fẹ́ sọ nípa rẹ̀ wọ́n ní sọ ibà ìsà dísà tí ìsàmà wá ti lè wúra. sọ ìdá lè sá dísà tí كاتب الهدى ومحمد هو أفضل نزلائي ومحمد هو أفضل àwọn méjèèjì yẹn ni Jibril àti ànábì àwọn méjèèjì wọ́n wá gun òkè lọ sí lìsáàdì sátì sàmàwá tìlẹ́kùlà lọ sí sánmà ẹlẹ́ẹ̀kẹfà sánmà tó jẹ́ pé ọjọ́ nǹkan tó ga lókè ẹnì kọ̀ọ̀kan wa yìí ẹlẹ́ẹ̀kẹfà rẹ̀ wọ́n wá gùn lọ. àfa wa sọ̀rọ̀ pé ànábì sàlámù tó jẹ́ Muhammad wúwa afdọ́lù mùsàlá tí wọ́n bá léèyàn gbàlejò nàzírù a máa jẹ́ àlejò tó bá yàn a máa jẹ́ nàzírù òṣèlú ọba ní afdọ́lù mùsàlá gbogbo àlejò tí máa jẹ́ pé kí máa bá yàn èyí wàá máa sọ pé àlejò eléyìí ló lọ́lá ju gbogbo wọn lọ òṣèlú ọba lọ́lá ju gbogbo wọn lọ fọ́tà nínú. kọ́rọ̀ á ní àmì. نولي بابئا مستقبلا قرأ اليمين لبابها مستقبلا سأل الذي في أبكم لحيائي سأل الذي في قرأ الأمين قرأ الأمين قرأ اليمين لبابها وفتح الزمان kọ́lọ́ alẹ́ àmín jìbìrìlù tó jẹ́ ẹni tó ṣe é fọkàn tán ó wá kan ilẹ̀kùn sánmà ẹlẹ́ẹ̀keje lẹ́ni tí ń tọrọ ọ̀yọ̀ǹda lọ́wọ́ ẹni tí wọ́n fi sọ́ bí sánmà náà. sàhálà lẹ́bi fíyà bìkún yóò kàwé sàhálà lẹ́bi. a ẹni wọn bẹ ní sámà ń béèrè ìdúkúnlẹ̀ àyà pẹ̀lú gbogbo òtìjú ló fi ń béèrè lọ́wọ́ jìbìrì ó ní jìbìrì kọ́ lámọ̀ hàn adìlẹ̀ bàráyà àwàlú ṣùfàánì adìlẹ̀ bàráyà àwàlú ṣùfàánì. onímọ̀ máàkà yà á jìbìrì ta ló wà pẹ̀lú rẹ oríta ló wà pẹ̀lú rẹ ìwọ jìbìrìl ọwọ́ ni kọ́lá Muhammad ó ní Muhammad òun ló wà pẹ̀lú mi. ábìlì bàbá yá àwàlò ṣùfà ábìlì bàbá yá àwàlò ṣùfà adìrìbàrọ̀ya ẹ̀dẹ́gbẹ́ òun ní olùfi gbogbo àwọn ẹ̀dá mọ̀nà ó lè ní awọ́lù ṣùgbọ́n a òun ní àkọ́kọ́ àwọn tí wọ́n máa sìn pẹ̀ tó bá ní yóò gbé dàkíámà òun lè ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ sìn pẹ̀. bàtà aládìrínà bíi bábìyà wàtà àlọ́ yòó. bàtà aládìrínà. الذين بذاتها وتهللوا وإذا بأفضل كان كالجماء وإذا بحفل كان كالجماء لكان كالجمال فترى الذين ببابها أوتوا بلن وناية واسلكوا وتألموا إن وبوادوا وإذا أنا بتندب لوري بأفلي ọ̀rọ̀ àwọn jama tó pọ̀ pẹ̀lú àwọn jama yẹn kánà kàlí jama wọn dàgẹ́ bí àwọn èèyàn tó pọ̀ náà tó pọ̀ lọ́pọ̀. وإذا بموسى بينهم متعين وإذا بموسى بينهم متعين musa abẹ́yìnà ó wá rí musa láàrin àwọn èèyàn yẹn ìgbórí àwọn ìjọ musa wọn pọ̀ ìjọ musa ló jẹ́ ìjọ tó tún pọ̀ lẹ́yìn ìjọ àdúgbò sọ̀rọ̀ múta àdínú musa ń dùn wa muhammadun ànábì wa dà gẹ́gẹ́ bí kazara ti fẹ́ hàn ó dàbí àwọn òdòdó tó pọ̀ gan-an bẹ́ẹ̀ tí wọ́n rẹ̀ mí yẹn náà ti pọ̀ tó tẹ́gbẹ́ àwọn èèyàn musa ni wọ́n tún wá rí ànábì gan-an wọ́n dàbí òdòdó tó pọ̀ bí òru tó fẹ̀ tó fẹ̀ gan tó pọ̀ gan náà ló ṣe láàrin sọ eléyìí orin èyí tó jẹ́ sánmẹ́ ẹlẹ́kẹfà àti àwọn tó kù lánàá so tẹ̀sí ìwà ọ̀dà ni pé inú súwájú kì í sọ̀rọ̀ àyà ẹlẹ́ẹ̀kejì wọ́n kà fún wa àwọn ayàgbọ́sí kí wọ́n máa ṣe tẹ̀sí ìwà náà. أعوذ بالله من الشيطان الرجيم وآتينا موسى الكتاب وجعلناه وجعلنا ṣàlàyé fún wa níbi àyà kejì nínú Suratul Isra ọlọ́ni wa àtẹ́yìnà Musa al-kitab. wa àtẹ́yìnà Musa al-kitab. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga gẹ́gẹ́ bí àwọn àfáà oríta sí ìgbẹ́mẹ̀sà fún wa wọ́n ní ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga. ọ̀pọ̀lọpọ̀ ọgbà òun náà ló jẹ́ wípé ó fi ànẹ́bísà sọ́làm ó fi ṣe dèédé Musa àwọn méjèèjì ọlọ́run ọba máa kó wọn pọ̀ tó jẹ́ pé gan àwọn tí Musa mo ti ń Musa òun náà ní wípé. ọlọ́run ọba gbé òjíṣẹ́ kan dìde tí ó dà gẹ́gẹ́ bí Musa nítorí pé Musa nítorí jọ ànábì ó jẹ́ nǹkan tó pọ̀ gan Musa ó kọ̀ǹtró àwọn tó jẹ́ àwọn àbànú ìsọ̀rọ̀ yìí ànábì náà jẹ́ ànábì tó kọ̀ǹtró gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí nígbà tí ń bẹ láyé ìsá ìsá ní títí ẹ̀ òun wọn ò jẹ́ ó lè sọ fún òun fẹ́ sọ fún òun kọ́ńtró àìlèkankan náà àwọn bàánú ìsọ̀rọ̀ yìí bí kò ṣe pé wọ́n ń lé káàkiri wọ́n fẹ́ pa ọlọ́run kó tó gbé lọ sí sánmà lóbi jẹ́ pé àwọn èèyàn sọ fún àwọn tí wọ́n bá ń sọ pé Musa sọ wípé àlejò ọlọ́run bá ti ń bọ̀ wá òun náà ni ànábì tó jẹ́ pé yọ̀ọ́ dà gẹ́gẹ́ bí òun nínú òwe wọn lọ́rùn wọn á sọ pé kò sí ọ̀nà kankan ní Jésù tóbi jọ kí ni o tóbi jọ Musa tó kò lè sí ànábì kankan nínú àwọn ànábì jalè mú wá tẹ́wàá sọ fún mi ṣe kí ni o tó jọ Musa ẹni tó jọ Musa òun náà ni ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ so àwọn ní sí wàhálà làwọn yẹn ti ṣe tí wọ́n ti kó sílẹ̀ lẹ̀ tí wọ́n ti ṣàlàyé nínú àwọn òwe láti lè sọ fún wa wípé àmẹ́bí àti Musa wọ́n ní àwọn ọ̀nà tí wọ́n gbàjọ ara wọn ọlọ́run máa ń ṣe àwọn méjèèjì a máa kó wọn pọ̀ àwọn méjèèjì àwọn ni wọ́n jẹ́ ló ṣe wípé ìjọ wọn pọ̀ jù lórí jẹ́ pé àdìsí kan wà tó jẹ́ àdìsí àwọn tí ó wà ní Jánnà gègé ìsà láì ní sí ìṣirò àwọn tí wọ́n wà ní Jánnà yìí láì ní sí ìṣirò àdìsí ó ṣàlàyé bẹ́ẹ̀ wípé nígbà tí òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ń ṣàlàyé fún àwọn tí wọ́n jẹ́ àwọn sọ ábà. So nǹkan tó rí orí ànábì gẹ́gẹ́ pé ẹnìkan pé ló wà pẹ̀lú ẹ̀ ẹ̀rọ ní ìdùnnú fún ọ̀lẹ́bí kankan méjì ìdúrógbé wáyà ní sí ẹ̀ pọ̀ ló wá rí pé òun rí àwọn tó pọ̀ gan-an ó wá rí pé àwọn ìjọ ti tòun ní àwọn àgbẹ̀ ara àwọn ìjọ ní sábì lẹ́wọ̀n àgbà náà ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ wá ní pé kó tún wo agbègbè míì ọ̀sẹ̀ wá rí àwọn àjọ títí ẹ̀ ọlọ́dún kó tún wọ́n tún láwọn ìjọ títí àwọn yẹn pọ̀ ju àwọn èèyàn mọ́sá lọ. ìjọsìn fún wa pé lẹ́yìn àwọn tó tẹ̀lé iṣẹ́ ọlọ́run ọba tí wọ́n pọ̀ àwọn tí ó tún máa jẹ́ wípé ó tẹ̀lé Mùsá àwọn ní ó tún máa pọ̀ lẹ́yìn ìgbà náà àwọn tó bẹ̀rẹ̀ Jésù yẹn pérépéré pé ó ti mú àwọn tó ń jẹ́ àwọn àwàrí yìí lásán láàrin mọ́kànlá àbí jù bẹ́ẹ̀ lọ kékeré òun náà ni àwọn ọlọ́tẹ̀lẹ̀ ìsà tí wọ́n gbà fún ìwọ̀n àbániwá so látara bẹ́ẹ̀ ọlọ́run bá máa ń kó Musa àti ànábì pọ̀ irú ẹ̀ náà ló wá ṣẹlẹ̀ nínú ààrẹ ṣùgbọ́n Musa kọ́ ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì sánàbí ànábì Ibrahim alẹ́sọ́lá tó sọ̀rọ̀ òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì ipò ẹlẹ́ẹ̀kẹta òun náà ni Musa ipò ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn-ún dáàbí sọ pé nìkan ló wà lẹ́lẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni Isa àti Nuhu òun náà ni wọ́n wà. sọlá bàbá mi wá wulẹ̀ àti wàá wùdá máa fi so nǹkan pọ̀ ọlọ́run ọba tún wá so níbí ọlọ́ni wá àfẹ́ náà Musa. الكتاب وآتينا موسى الكتاب ọlọ́run ní dáwọ́ bá ń sọ nìyẹn pé bí a ti mú òṣìṣẹ́ ọlọ́run ọba rìn lọ sí sánmà bẹ́ẹ̀ náà ni àwọ̀ ọlọ́run ọba a tún Musa lọ́rẹ àlùkìtàbà ọlọ́run ọba ní a ìwé àfìta Musa àfìta lọ́rẹ o ìyẹn ni pé àpọ́nlé tá a ṣe fáànàbì a ṣàlàyé ẹ̀ orúkọ amánàbí tún sánmà lọ àpọ́nlé pé a fún yàn níwèé ó tún wà fáànàbì yàn ṣùgbọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ sọ àpọ́nlé ti Musa ibi tó mọ òun náà ní kí ni o ibi ìfún yàn níwèé ọlọ́run bá wá ṣàlàyé pé òun fún Musa ní ìwé ṣùgbọ́n ìwé yìí orúkọ tí ń jẹ́ òun náà ní àtàwọ̀rọ̀ olórúkọ tí ìwé náà ń jẹ́ àtàwọ̀rọ̀ tí ayé ṣàlẹ́gbẹ́ fi orúkọ òwe kan múlẹ̀ àyàfi kí ni o àfikárí nínú Al-Qur'an Al-Karim gbólóhùn àtàwọ̀rọ̀ ó wà nínú kí ni o ọ̀nà ìyẹn ló jẹ́ pé gbogbo ẹni tó bá sọ wípé kí wọ́n fún Musa wọ́n ní àtàwọ̀rán òun náà ni wọ́n fún Musa so látara bẹ́ẹ̀ àlè tàpélé yìí torí pé gbólóhùn tó jẹ́ pé ó wà nù ọ̀pọ̀ àrùn pẹ̀lú ìlú ọlọ́ni afún Musa ní ìwé tí ìwé náà jẹ́ àtàwọ̀rán náà. وجعلناه هدى لبني إسرائيل ọlọ́run bá wá fẹ́ ṣàlàyé bí ìwé tá a fún Musa bó ti jẹ́ ọlọ́run ní àwa náà la ṣe ní udan ọlọ́run àwa la ṣe ìwé tá a fún Musa udan. Buda bẹ́ẹ̀ ó jẹ́ mọ́sídàrú ṣùgbọ́n ismu fáìlì ló máa túmọ̀ sí i àṣẹ ní àádìyá nǹkan tí ó máa fọ̀nà náà nítorí ilé ẹgbẹ́ náà máa ń lò bẹ́ẹ̀ ni pé nítorí wípé kò sí nǹkan tó wà nínú ẹ̀ tó ju guidance láti bẹ̀rẹ̀ rẹ̀ tó fi dópin kò sí tó wà nínú ẹ̀ e tó ju kí ni o títọ́ ìrìnsọ́nà tí nǹkan bá ti wá rí báyẹn nílẹ̀ èdè lárúbáwá wọ́n á máa wá sọ kí ní ẹ̀dín mọ́sídà wípé kìíní yẹn ti di bárakú fún un tí ń ṣe gangan nìyẹn tó wá ṣe nìkan nìyẹn wọ́n wà mú wá nínú wa mọ́sídà ni tẹ́nìkan bá jẹ́ tí wọ́n ṣe déédéé wọ́n ó ní umaru àádìlò umaru jẹ́ olùṣe déédéé àwa jẹ́ ìtumọ̀ rẹ̀ àwa jẹ́ àdìlù àbíkó jẹ́ yùú àdìlù ìtumọ̀ nínú àwọn máa jẹ́ áàdì yàn tàbí kó jẹ́ lù òwúdà ọlọ́wọ́ bá ní àwa la ṣe ìwé náà ní òwúdà nǹkan tí ó máa fọ̀nà màáyà àbí nǹkan ló jẹ́ ike òun ló ní gbogbo ìfinimọ̀nà lọ́wọ́ lọ́wọ́ nípa ṣe fún. àyà tá yóò gbà ní ìsọ̀rí ní bá a ti ṣe nìyẹn fún àwọn lìbà ní Israel ọlọ́run ní àwọn tó gbà pẹ̀lú Musa nìkan la ṣe bẹ́ẹ̀ fún ọlọ́run ọba sọ ọ̀rọ̀ náà ó sì yọ wọn wà ní káwọn wá sọ yí pé ẹ ẹ lọ gbé Old Testament wá káwa sọ yí pé ibẹ̀ ni màná wà fún wa àgbọ̀dọ̀ lóru àgbọ̀dọ̀ dán irú ẹ̀ wò káwá sọ wípé ẹ lọ gbé old testament wá àwọn tí ìkànnì àwọn sọ ábà tó ń ka nǹkan báyìí níwájú ànábì ànábì pa ànábì pa ojú sí i ànábì ìpìlẹ̀ ojú sí i ntọ́lọ́wọ́n ọba fún àwa tá a jẹ́ mùsùlùmí ó ti tó wa ibi tó lòdó wà rèé àyè fi ìtàn inú báíbùlù káwá fi wá jẹ́rìí ìtànú àlùkòránì kẹrin àwọn afáàlà àbọ̀ṣẹ̀ ìbílẹ̀ káwá afáwa àwọn àdùnfàṣẹ̀rọ̀nà àṣàbẹ̀kú wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn kan báyìí kò lọ mú ìtàn wá látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àbàmú ìsọ̀rọ̀ yìí kó wọ́n máa sọ ìkáyà àtìyàn fún wọn. wọ́n gbé ìtàn tí ò díje kí ni o tí ò rí kí ìdìbò lẹ̀ ní àṣọrọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fún wọn ó mú kìíní lọ́lẹ̀ ó mú ẹyẹ náà lọ́lẹ̀ wá jù sínú ìtọ́jú òbí ti múlẹ̀ ni onítùmọ̀ so rẹ̀ dágbó bá wá fáwọn tó ń jà mú fàṣírù ìjọba mú tán náà wà lórí kí wọ́n lọ gbà wá látọ̀dọ̀ àwọn tẹ́jà wọn kò ní sọ. ó wà mẹ́yẹ ó ti mú odidi ẹ̀yẹ iná lẹ̀lẹ̀ ó lè ẹgbẹ́ mẹ́yẹ iná tó tó láti yẹ pé wá sínú lọ mú gángan afọnàfọ so <laughs> alákọ̀ọ́ mẹ́yẹ kí so látara bẹ́ẹ̀ irọ́ máa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn tí wọ́n jẹ́ àwọn àbálòdì sọ̀rọ̀ yìí tí wọ́n kọ sílẹ̀ lẹ̀ irọ́ pọ̀ bẹ́ẹ̀ tàríìfù tàríìfù tí wọ́n inú ìwé wọn wọ́n ti yí padà ìgbà tí Musa ń bẹ lọ́dọ̀ wọn wọn ò lè yíwé yẹn padà ó wà ní pípé ìgbà náà lọ́lọ́wọ́ ṣe ní udan nígbà tí ìsìn fúnà kárí ọmọ bani Israel lórílẹ̀ ayé lónìí kò gbọ́dọ̀ tún sọ wípé ìwé Musa òní guidance fún wọn torí pé ìwé Musa ni ó ti wà distorting wọ́n ti lọ yí padà wọ́n ti tọrọ bọ̀ so látara bẹ́ẹ̀ kìí sí ìwé tá a lè máa lò mọ́ tá a lè fi sọ díẹ̀ yìí ìwé Musa nígbà tí Musa ń bẹ láyé lọ́lọ́wọ́ bá ń sọ yìí àti fún Musa ní àtàwòrán nígbà tí Musa ń bẹ láyé mádínú wàjà àlìnáàbù a sì ti ṣe àti ṣe ní nǹkan tí yóò máa jẹ́ mọ̀nà fún àwọn tí wọ́n jẹ́ àwọn bàní ìsọ̀rọ̀ yìí nígbà tí Musa ń bẹ láyé òṣè ọlọ́run ọba ní làwùkánà mú ayyan máa wà sí àwù ìlàtìbà yìí tí musa bá ń bẹ láyé kò sí ní tọ́fẹ́ ṣe ju pé èmi ànábì ló tẹ̀lé lọ wọ́n ìdarí kan àti kó wàá jọba lẹ́yìn musa bẹ́ẹ̀ náà ni isa ti jésù bá ń bẹ láyé ànábì ló tẹ̀lé ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òǹkà jọba lẹ́yìn jésù ní ìsìn ara òjò nípa sọ̀rọ̀ bá tó jọba lẹ́yìn ànábì ìgbà náà ni tó ti wípé ó wà lójú ọ̀nà sọ̀rọ̀ bá sọ̀rọ̀ fún wa bí àtàwòrọ́ọ̀tù ti rí nígbà tí Musa ń bẹ láyé ṣùgbọ́n ní ìsìn kò rí bẹ́ẹ̀ lòó ṣùgbọ́n nígbà yìí pé wọ́n jẹ́ Old Testament lọ́dọ̀ Ọlọ́run ká má sọ di ìwé dáhùn fi jẹ́rìí Kùránì bí a ah, ẹ̀rí àtọ̀rẹ́ dáná ó jẹ́rìí Kùránì má má sọ máa wọn sọ̀rọ̀ Kùránì ó ti tó òun ló jẹ́ ẹni tó jẹ́ pé ó lè ṣe ẹ̀rí tí tó wà ní tọ̀rẹ́ tí Kùránì bá ti ṣe ẹ̀rí sí ìgbà ní tọ̀rẹ́ ta ó lè kí ní ẹbí ìdìbò lẹ́nu náà. وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa àpọ́nlé tọ́lọ́run ọba ṣe fún ànábì Musa pẹ̀lú pé ọlọ́run fún ní ìwé ìwé náà dẹ̀ jẹ́ ìwé gidi nígbà tí Musa ń bẹ láyé lẹ́yìn wá àgbà náà ìwé yẹn kí wá ní nǹkan tí ìwé yẹn kó sínú àwọn ìtọ́lọ́wọ́ tí ìwé yẹn kó sínú nìyẹn wọ́n pè ní am alimufa sírọ̀ ó fẹ́ ṣàlàyé fún wa so ìyẹn ni wípé kúlìnà bìkítà bíi Musa a sọ nínú ìwé Musa wípé tí a bá ti rí àmùbá sírọ̀ ó máa jẹ́ pé ìtọ́lọ́run ọba sọ olóbẹ́ sọ ọlọ́wà ní látàtàkì rú ìlọ sọ àmùbá sírọ̀ nìyẹn ọlọ́ni tá a sọ bẹ́ẹ̀ láyé wá jẹ́ láàánú ìyá àdójú ẹ̀kọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ kí ni o àwọn àbànú ìsọ̀rọ̀ ìlọ́wọ́ bá sọ̀rọ̀ wọn ọlọ́ni ẹ̀yin bani Israel látẹ̀tẹ̀kùnrin lòdù ní wàkìlà ẹ gbọ́dọ̀ lọ gbá mú lẹ́yìn mi ẹni tẹ́ lọ máa kó àlámọ̀rí yín bá sọ wàkìlà ẹni tí ẹ lọ máa ṣe kí ni o tẹ́ lọ máa kó àlámọ̀rí yín bá wákàlà orí pé kéèyàn darí àlámọ̀rí rẹ̀ sí nǹkan àti wákàlà àmúrọ́bù ìlà àkàdìmù ó darí àlámọ̀rí rẹ̀ lọ bá ẹnìkan sọ̀rọ̀ ẹ̀ta bá máa ń darí àlámọ̀rí lọ bá wọn a máa fi ní kí n lọ wà ọ̀rọ̀ ni ẹ gbọ́dọ̀ darí àlámọ̀rí yín lọ bá látẹ̀tẹ̀kìlú mẹ̀dúní wà fún mi. ẹ gbọ́dọ̀ lọ gbámú mẹ̀dúní wà kílá kẹ́ ẹ lọ gbá ẹni tẹ́ lọ máa darí àlámàrí fún yàtọ̀ sí èmi ọlọ́run ọba ìyẹn pé mẹ̀dúní ni pé gẹ́rí yàtọ̀ sí èmi ọlọ́run ọba sọ̀rọ̀ ẹ e gbọ́dọ̀ ṣe kí ni o ẹ e gbọ́dọ̀ ẹ e gbọ́dọ̀ choose. ẹ gbọ́dọ̀ yan. ẹ gbọ́dọ̀ yan. àlà tàtàkìlù mi bẹ̀rẹ̀ ilẹ̀. ọ̀rọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó yan nǹkan kan. sọ àwọn afẹ́fẹ́ lè gbà yí pé nínú èdè nínú lárúbáwá nígbà míì wọn a máa jẹ́ ẹni tó ṣe wípé wọ́n fi láàmù tàníìmì síbẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó lé lélẹ́nu ká sọ wípé lè aláàtàtàkì fún mi dú ní wàkìlá ọ̀rọ̀ yẹn máa lẹ nítorí wípé bàbá ìsọ̀rọ̀ yìí gẹ́gbà ló máa dé ìjẹ́ ẹgbẹ́ jẹ́ nígbà lè aláàyàtàkì fún pẹ́pẹ́ kìrá àbáwà tó sọ pé tó kà ní kí ni o lè aláyà tákìdú lè dú ní wàkìlì ìwà yẹn láàmù tàbí yóò ṣe kí ni o lórí ìwà ń tọ̀ báyìí. So Allah تتخذوا من دوني وكيلا. ألا تتخذوا من دوني وكيلا. Ọlọ́run ní ẹ̀jẹ̀ jẹ́ bá mú ìsọ̀rọ̀ yìí. Ẹ gbọ́dọ̀ gbà mú ní tẹ ẹ gbọ́dọ̀ gbà mú lẹ́yìn mi tẹ ẹ lọ bí ẹnìkan tẹ lọ máa kó àlámọ̀rí bá àlámọ̀rí wo àlámọ̀rí tó jẹ́ pé kò sẹ́ni tó lè ṣe àyàfọ́lọ́ wọn ní kéèyàn máa lọ kó àlámọ̀rí bá yàn ṣùgbọ́n àlámọ̀rí kan wà kò sẹ́ni tó lè ṣe àyàfọ́lọ́ sọ́dọ̀ yẹn bá lámẹ́jọ náà máa kò sẹ́ni tó lè lákàyè kí ni yóò ọlọ́run tó lè ṣe ọ̀dọ́ wọn la máa kó lọ báàbù àkíńdà ni àkíńdà lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́wọ́ ọba bákan náà ló ti máa ń rí délẹ̀ lómi jẹ́jẹ́ bọ́lá ti ń sọ fáwọn àbáni ìsọ̀rọ̀ yìí náà kìí sáwọn nìkan ló ń sọ ọ́ fún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà olùwà náà lọ́dọ̀ sọ bá dèbí náà ibi àwa náà kí ni o a gbọ́dọ̀ gbà mú ẹni tá a lọ máa kó àlámọ̀ rí pé bọ́lá nìkan ló lè yanjú táwa lọ máa kó àlámọ̀ rí ọba àtọ̀rọ̀ gbà mú náà. ذرية من عملنا مع نوح نعم ọlọ́run ọba wa ní zoriyata mani amanna ma àná ṣọwọ́n afárá wa wọ́n sọ fún ayé pé kí ló dé tóbi jẹ́ pé ó ni so wọ́n sọ fún ayé pé mọ̀nádá ni mọ̀nádá dẹ̀ nìyí oríṣiríṣi ni mọ̀nádá ṣùgbọ́n mọ̀nádá tó wà bí ni èyí tó jẹ́ àlùmọ̀dọ́ tó rẹ̀ ló jẹ́ pé máa ń tó wà lẹ́yìn yẹn òun ló jẹ́ mọ̀dọ́ fìlè bó ti jẹ́ mọ̀ṣúrí tó yẹn òun ló jẹ́ mọ̀dọ́ fìlè zòríjàtà mọ́ni àmọ́lí náà wọ́n ti pa áìlú rẹ̀ mọ́ni àmọ́lí náà òun. Ma àná òkè ìjọ ìgbọ́dọ̀ padà bá má yẹn zòrí yàtà ìwọ́n àmání mẹ́rún má àná ì bó ti wà nínú báyìí eh, eh, bó ti wà nínú ọ̀rọ̀ Musa ọlọ́run máa ń kà fún wa yó bó ti wà nínú ọ̀rọ̀ Musa ọlọ́run máa ń kà fún wa iná ara làbí sùpì Musa sùpì ibi rọ̀ ìhà ọ̀rọ̀ Musa bó ti wà ní ọ̀rọ̀ fún kálọ̀ sọ pé tọ́lọ̀ bẹ́ẹ̀ ni pé látàtàkìdú mi dú ní wàkílá ó wà bẹ́ẹ̀ pé zòrí yàtà máa ní àmàlínà máa àlùmọ́ ìgbọràn bó ti wà ní tí àyẹ̀pẹ́ ọlọ́dún tó wáyé ọlọ́gbọ́n ẹ̀gbẹ́ zùrí yàtà yá zùrí yàtà mo pe ẹ̀yin àrọ́mọdọ́mọ zùrí yàtà jẹ́ ọ́sùn ẹ̀yin àrọ́mọdọ́mọ àwọn tó ṣe wípé àmọ́línà máa nù àwọn tá a gbé pẹ̀lú núhù gbọ́dọ̀ tá a wà láyé àwọn oníyẹn èèyàn mẹ́ta lọ́ba ní fún àlọ́ba mẹ́rin mọ́yẹn èèyàn mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni sáàmù kí ni o hàmù kí ni o àwọn ni àrọ́mọdé ọmọ núhù tí wọ́n wà pẹ̀lú núhù nínú ọkọ̀ tọ́lọ́run ọba ṣe olóṣẹ́ ẹbí tí wọ́n kù táwọn bíi ìgbẹ́ bá tún wà pẹ̀lú núhù nínú ọkọ̀ ọlọ́run kò ṣe bí wọn kù àwọn ẹgbẹ́ ẹ̀sìn sílẹ̀ ìgbà náà ọlọ́run ṣe bí wọn kù gbogbo àwọn afa ìjùmọ̀ àdúgbò àwọn ọkọ̀ ilé gbogbo àrọ́mọdé ọmọ tí bá bẹ lórílẹ̀ ayé tó ṣẹ́kù nísìn ara àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ti wọ́n so gbogbo àwọn fáwọn mi tó kàn pé yé tó yẹ pé máa ń tó wà bẹ́ẹ̀ ọlọ́run àti wá sọ fún Musa náà wípé yáàzù rí yàtà man àmàlínà má àlù mo pé ẹ̀yin àrọ́mọdọ́mọ àwọn tá a gbé pẹ̀lú nú ẹgbẹ́ náà sí ara ẹ̀ àwọn tá a gbé pẹ̀lú núhù yẹn pé àwọn ọmọ núhù mẹ́tẹ̀ẹ̀ta tá a gbé pẹ̀lú nínú ìlú pẹ̀lú sókè sọ̀rọ̀ ẹ̀ náà ọ̀rọ̀ wa ní kí ni o. ìnáwó ká làbẹ̀dà ṣẹ̀kúrọ̀. ọ̀rọ̀ wa ní ìnáwó ti wà nínú tàwọ̀rẹ́ bó ti wà nìyẹn ìtọ́ wà nínú tí ọlọ́run máa ń kà fún wa níbi bí nìsí nǹkan tó wà nínú tàwọ̀rọ̀ ọlọ́run kà fún wa nínú gbọdọdọ àbòdì gàdá ọlọ́run máa so into wà nínú tàwọ̀rọ̀ ọ̀tún. lọ́lọ́run ọba ṣe kí ni olóńkà fún wa ní tó wà nínú tọ̀rọ́ọ̀tù lọ́lọ́run ọba ń kà fún wa ọlọ́run á ní wá kọ́ bẹ̀ pé iná wú. ká náà dà ọlọ́run ní ń wò yẹn ká náà àbùdá tí máa dúpẹ́ lò ọlọ́run wá ìyẹn ni pé ọpẹ́ ẹnu ọpẹ́ tó pọ̀ kìí ṣe kó kàn jẹ́ ṣáàkìrán lásán ṣàkúrò nínú kù ẹni tí máa ń dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ onírun ló kù. ìgbọ́dọ̀ pé asago àrọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sálàf àwọn sọ̀hábà asago tí wọ́n gbà lọ́dọ̀ wọn ní pé ana nu a kàánà ya ahmadu lọ a alàtọ̀ àmì yìí wàṣàrọ̀ mi yìí wà nípa àsìkò. àdébì nùhù ó jẹ́ ẹni tó ṣe wípé àwọn ẹdúgbẹ́ fọlọ́run ọba gbogbo ìbàdàn bá ń jẹun pátá yẹnyẹn ní máa dúpẹ́ fọlọ́run gbogbo ìgbà tí bá ń mu ní máa dúpẹ́ fọlọ́run ọba gbogbo ìgbà tí bá ń wọ̀ ní máa dúpẹ́ fọlọ́run ọba wàṣáà ní ìkùnì gbogbo òṣèṣì ẹ̀ pátá yẹnyẹn ní máa dúpẹ́ fọlọ́run ọba bákan nínú ẹ̀dùn nípa àárín ìlú ká máa dúpẹ́ fún ọlọ́run ọba lóbi jẹ́ pé àdìsí anes bùnú Malik àdìsí anes bùnú Malik ó ń ṣàlàyé fún wa ó ní òṣèlọ́mọ bá sọ pé ìnáwó àlàyé rìndọ̀ àyà kúlà. الإنسان الأقلة أو يشرب الشربة فيحمد الله عليه فيحمد الله عليها ó ní ìnàlá àlàyérùdọ̀ ọlọ́run ọba máa yọ́nú ánilẹ̀ abdi a máa yọ́nú sí ẹrú àyákúlá kí ẹrú ó jẹ àlẹ́ akílátà ìyẹn máa jẹ́ mísítà ní mọ́rọ̀ ó jẹ oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo àwòyẹ ṣọ̀rọ̀bá aṣọ́ọ̀dùbàtà àbí kó jẹ́ pé kó mu omi lẹ́ẹ̀kan ṣoṣo fàyà àmàdàbọ̀ torí bí wàá ṣe yẹ kó wá máa dúpẹ́ fún ọlọ́run ọba ààrẹ ìta lórí tó lára nǹkan tó dáa fún wa òun náà ní pé ká jẹ́ ẹni tí ó máa dúpẹ́ àdìsí yìí ó wà ní muslim ó wà ní tìrìmìtì so káwa náà rí i pé à ń dúpẹ́ lórí gbogbo nǹkan tó lọ́wọ́ ṣe fún àpáta yẹn ẹ̀kọ́ tó ti wà síwájú ni tó sì tún wà títí di sìn táwa náà gbọ́dọ̀ mọ̀ lò alákọ̀ọ́kọ́ ẹjọ́jọ́jìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba sọ yìí pé kánà abdulhan ṣàkúrò. ìnáwó kánà abdulhan ṣàkúrò kódà ìṣọ́ ọlọ́wọ́ bá tún fìdí ẹ̀ múlẹ̀ àdìsí kan wà nínú àdìsí àdìsí tá a máa ń pè ní àdìsí ṣàfà àtìlẹ̀ kúburọ́ nígbà náà yẹn bá lọ bá nù òṣìṣẹ́ ọlọ́wọ́ bá nípa ya kúlù wọ́n máa sọ wípé ya nù ìwọ nù ìnàka àǹtà awàlú rúṣù ìlà àlẹ́ àrùdì ìwọ ni àkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá rán wá sórí ilẹ̀ ẹlẹ́ẹ̀ wakọrisa mẹka lọọhu abdul shakur ọlọ́run ọba dẹ̀ pè ọ́ ní àbùdá ṣàkóso ẹ̀rù tí máa dúpẹ́ gan-an fọ́ṣùpá lánà ìlà àrọ́pù bá wa tọrọ ọlọ́run ọba ó tètè wá dá wa lóhùn so ayé náà wá fi díẹ̀ múlẹ̀ pé ànábì mọ́ òun ó jẹ́ àbùdá ṣàkóso so nítòsí mi ara ọlọ́run ẹ̀rọ bí wọ́n ti jẹ́ nìyẹn. náà وقضينا إلى بني إسرائيل في الكتاب أولي وقضينا إلى بني إسرائيل في الكتاب àwọn afáà ní pé kọ̀dọ̀ iná tó wà mẹ́rin kọ̀dọ̀ nígbà míì a máa túmọ̀ sí hakama ó dájọ́ tí a bá dé hakama àlàáfẹ́ kó wà lẹ́yìn ẹ̀ so ìlà tó wà lẹ́yìn ẹ̀ yẹn wọ́n ní kò ní jẹ́ kí ó bẹ́ẹ̀ jẹ́ ìtumọ̀ tí a lè mú wá so látara bẹ́ẹ̀ àwọn afá wa sọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn afá ìtumọ̀ tí a lè fún wa níbẹ̀ òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́ onínáàwù wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní àtẹ̀dùmíìlù àtẹ̀dùmíìlù yìí òun náà ni kọjá yí pé fíìlì kan yóò wá gbé fíìlì mímì òun náà pè ní tẹ̀dùmíìlù fíìlì kan ti gbé fíìlì mímì àwọn kan gbà pé kò sí nǹkan tó jẹ́ tẹ̀lé fíìlì máa ń túmọ̀ ara wọn ni so àwọn sọ pé fíìlì yìí o ó túmọ̀ ara wọn tá a bá ti wá àwọn àmọ́ túmọ̀ ẹ pẹ̀lú àǹfààní àràbí járì so àràbí ni ó máa ń fa irú àwọn wàhálà yìí nígbà tá a bá rí àràbí tá a bá rí wípé àràbí tá a rí tá a rí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé kò fẹ́ bá ìtumọ̀ nǹkan tá a fẹ́ túmọ̀ lọ ló jẹ́ pé níbi bíi ìtumọ̀ alákọ̀ọ́kọ́ tá a bá lo tẹ̀lé tá a fẹ́ fi fíìlì túmọ̀ fíìlì nǹkan tá a sọ ni wípé kọ̀dọ̀ yẹn ó máa túmọ̀ áwò ha yẹn ni pé wàkọ̀dọ̀ yẹn ní ìlà bá ní ìsọ̀rọ̀ àwọn atúmọ̀ sí pé kí ni ó wà áwò ha yìí náà ìlà àbájú ìsọ̀rọ̀ àti ránṣẹ́ lọ bá àwọn Bani Isra'il filikitab nínú ìwé tá a sọ lẹ́ẹ̀kan yẹn ìyẹn nínú kíni o àtàwòrán àti ránṣẹ́ lọ bá wọn nínú kíni o àtàwòrán nínú ìwé tá a sọ kan yìí tàbá bẹ́túmọ̀ ẹni túmọ̀ tẹ̀lé mí wà á túmọ̀ wípé wàkọ̀dọ̀ iná àti kádàrá pẹ́yẹ́yẹ́ lọ́jọ́ ọlọ́run ọba kọ̀dọ̀ yẹn wípé a ti parí ẹ̀ a ti parí kinní yẹn a ti kádàrá rẹ̀ ó wá ti wá gbé fífi mi nì lẹ́yìn bàtà wa kádàrá yẹn tán wà àrùn àìná kí ni ọ ìlà ní ìsọ̀rọ̀ yìí àwa ránṣẹ́ ọ̀rọ̀ yẹn lọ bá kí ni o àwọn àbàlí ìsọ̀rọ̀ ní nǹkan tá a fi sínú ìwé náà ìwé tó ń jẹ́ kí ni o àtọ̀rọ̀ kí ni aránṣẹ́ lọ bá wọn náà. لتفسدن في الأرض مرتين olórí aṣọ fún àwọn tó jẹ́ àwọn bàánú ìsọ̀rọ̀ àgbẹ̀ لتفسدن في الأرض مرتين ìdásọ fún ẹnìyẹn pé adójúkọ wọn bẹ̀ pé ẹ̀yin bá mi sọ̀rọ̀ yìí ẹ máa ba ilẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ hùwà àbàjẹ́ lórílẹ̀ mọ́rọ̀ táyìrì lẹ́ẹ̀mí. ولتعلن علوا كبيرا ولتعلن علوا كبيرا ẹ jẹ́ ẹni tí ó ṣe gidi máa ń kẹ́yìn sọlọ́run ẹ máa tàpá sọlọ́run ẹ máa ṣe gidi máa ń ká ìsọlọ́run ọba olúwàǹkẹ̀bíìrọ̀n ní ìṣe gidi máa ń ká ì tí ó ṣe gidi o tí ó tóbi o. ọlọ́run sọ fẹ́ fún àwọn ọmọdé àwọn yóò sọ̀rọ̀ fún un. ẹgbẹ́ akọ́tún àyà pẹ̀lú gbáyà tó ń àlùtúmọ̀ ìdánwò mọ́ so àkàrà náà àlùtúmọ̀ ìdánwò mọ́ ṣùgbọ́n náà ṣùgbọ́n ká kọ́ túmọ̀ rẹ̀ náà ká tó wá máa yá káyà fèsì. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم ọlọ́ni fàyìnà jẹ́ àwádù kùlàkùmà ọlọ́run ọba ní nígbà tí àsìkò alákọ̀ọ́kọ́ yẹn máa ṣẹlẹ̀ kí ni ọ̀kọ̀ọ̀kọ́ ṣẹlẹ̀. bàtà alaykum ibadallana. ìgbà tá a sọ fún yín wípé alákọ̀ọ́kọ́ ìwà tẹ ẹ̀ẹ́dẹ́jẹjì yẹn húlá hùmá so húlá àlìmọ̀rọ̀tẹ́yìnì alákọ̀ọ́kọ́ ọgbà méjèèjì yẹn ìgbà tí tálákọ̀ọ́kọ́ bá ṣẹlẹ̀ tẹ́ ẹ balẹ̀ lè jẹ́ ọlọ́ni عليكم la máa ṣe fún yín. bàánà aleikum ìbádàlá. ọlọ́ni àwa gbé dìde wá bá yín ìbádàlá. ọlọ́ni á gbé dìde wá bá yín àwọn ẹrú sìn wa á gbé dìde wá bá náà. Òní bá ṣe ṣẹ́dí ẹ̀ fájà sùn òkè dáadáa ìyá ọlọ́ni àwọn tá a máa gbé báyìí òní báàsìn òní báàsìn ṣẹlẹ̀ àwọn tí wọ́n ní báàsù ìfìyàjẹni tó lágbára báàsù ẹni ajẹ́ àtàlí ìfìyàjẹni tó lágbára lánàá sí àwọn tí ò lójú àánú òní báàsìn ṣẹlẹ̀ àwọn tó ní kápìlì àjẹrò tí ìbí àjẹrẹ wá ṣe kí ni o tó le kókóókó táwọn èèyàn ò ní lójú àánú àwọn la máa rán sí i. فجازوا خلال الديار àbíkúlì báàsì báàsì àmọ́ jẹ́ arbi ṣẹ̀díìdì àwọn tí wọ́n pọ̀ sẹ́sì ogun tó le ẹ̀bí jíjagun wọn ìjagun wọn ṣe kí ni ó le gan àwọn la máa rán sí yín fàjásù àwọn eléyìí wọ́n máa ń lọ jásù nìbí mánà jásà nìbí mánà tàwágà nìbí mánà dákàlà mana jaasu dakọnu àwọn eléyìí máa ẹ́ńtà kìláàlà ní àárín àárín àárín níjẹ́ kìláàlà wọ́n máa ẹ́ńtà sí àárín inú ilé wọ́n máa wọnú ilé wọ́n máa kọ́ ìwé kankan sí ìwé ìwé ìwé. kèébẹ́ kara pàdé ní battle pit tí wọ́n kàn wọ́n yìí àwọn eléyìí tó wọnú mi gbogbo inú ilé yín ni wọ́n ṣe kí ni o ni wọ́n ra sáàkì tí wọ́n kó jáde. tòun wa ní tó kó wọn jáde ìyá ọlọ́run kí ni wàkàrà. wàkàrà wàdà màfòrúlà. ọlọ́run wàkàrà wàdà màfòrúlà. ọlọ́run àdéhùn tó jẹ́ wípé màfòrúlà. àdéhùn tó jẹ́ wípé ó ti di ṣíṣe ni wàkàrà wàdà màfòrúlà. ti di ṣíṣe òní ẹ̀bá àlọ́ máa ẹ̀bá àlọ́ máa ra wọ́n ẹ̀bẹ̀ kẹ́ ẹ lọ máa ìṣẹ́bárí ẹ lọ mi parí eléyìí báwọn kan bá tiẹ̀ dánú ní àwọn fọlọ́wà tí ò dá so wọ́n parí eléyìí ẹ sì jẹ ààrẹ ní ìtì wọ́n sọ fún àyẹ̀ nínú tọ́lé ó sọ fún ẹ̀yẹ náà. ọlọ́run súnmọ́ ọ̀rọ̀ dájú náà lákùnrin lè ká rọ́tà àlẹ́yìn ìhù olórí àwọn olówó ọba àtúwá dá padà fún yín àlèkárọ́tà àlẹ́yìn ìhù ẹ wà á padà wà á jẹ́ ẹni tí ó borí wọn rọ̀dádínà àlèkárọ́tà àlẹ́yìn ìhù àwa máa mú wá ilé lọ padà pé ah, àwa náà ti wá lágbára a padà dé so ìyẹn ni pé jẹ́wọ́n ní àlìkábátà ní retreat kéèyàn padà lẹ́yìn ìgbà tó ti lé èèyàn lọ ní wọ́n padà wà pé à ah, nígbà. so òun náà ní pé so súnmọ́ ọ̀rọ̀ dábìnrin alákùnrin àlìkábátà ní. ọ̀rọ̀ dábìnrin alákùnrin lọ́rọ̀ so lẹ́yìn àgbà náà a wà á jẹ́ tó ṣe pé a wà á dá wọn padà wà á pa yín. نعم قالوا تبارك ربنا أمددناكم بأموال وبنين ọlọ́run ní àtún á jẹ́ kí lẹ́yìn ìgbà náà á fún yín ní owó tó pọ̀ á fún yín ní ọmọ tó pọ̀ náà gbogbo ẹ̀ á fún yín. ja'alnakum akthara nafira. ọlọ́run ní àwa máa jẹ́ ẹni tó ṣe wípé a máa wá ṣe iná tí ó pọ̀ gan àṣọ̀rọ̀ fún nàfíìr ẹ wà ní ọmọ ogun tó pọ̀ ẹ pọ̀ ní àwọn nàfíìr àwọn tó lè jáde lọ sójú ogun tí wọ́n jẹ́ àwọn jàmọ́ ńláńláńlá ẹ máa wá ṣe kí ni o nàfíìr a máa jẹ́ òǹkàlẹ̀ ádàbí náà rí já ẹ máa ní àwọn ọkùnrin tó sẹ́gun tó lè jà sọ láti fi ẹ̀ka pọ̀ mẹ́fà àǹfààrù jẹ́ nàfíìr o tó a tún wá mọ́ ní jamu ní àti ní àtisara ló fi yọ ara fún yín ní àwọn èèyàn tí ó pọ̀ tí wọ́n pọ̀ tí wọ́n jẹ́ àwọn èèyàn wọn náà. ìnà àhásàtún àhásàtún ìlà àtúnṣegún. ọlọ́run tẹ bá ṣe dáadáa ẹ ṣe dáadáa fún yàrá yín ẹ̀yin náà lè máa gbẹ̀sán rẹ̀ ọlọ́dẹ bá tún wá padà sí àìdá náà ọlọ́dẹ ẹ̀yin náà lẹ́ẹ̀padà gbẹ̀sán rẹ̀ tábà fi lówó ìtàn tá a fi ní gbogbo aláìtàn ìtẹ́ bá rí ẹ máa ṣe tẹ́ ẹ bá fi ṣe dáadáa ẹ̀yin lẹ́gbẹ̀sán tẹ́ bá rẹ̀ bí sàkúrú ẹ̀yin náà lẹ́gbẹ̀sán rẹ̀. فإذا جاء وعد الآخرة ليسوقوا وجوهكم ọlọ́ni wọ́n ìdájà wàádùlẹ̀ ákìrọ́tì ìyẹn ni pé àdéhùn ẹlẹ́ẹ̀kejì náà tún wá máa dé ìyẹn ni pé ẹlẹ́ẹ̀kejì yẹn náà máa kí ni ó tún wá máa dé ẹ tún wá máa balẹ̀ ẹlẹ́jẹ̀ tí ẹ bá wá balẹ̀ ẹlẹ́yẹn jẹ́ náà. ìyàsùn òòlù àkùn. ọlọ́run bá ní jáde bí kẹ́ wá balẹ̀ ẹlẹ́yẹn náà ni pé àwọn èèyàn padà wá fi àjẹ́ yìí ìgbẹ́gbẹ́ wọ́n gbàrà gbogbo fèsì yín padà yányán òun náà ni wọ́n fi àbúrú kàn. wàlíyàdà kúrò masjida kama dakhaluhu awwala marra. ọlọ́run ni wọ́n tún wá wọ mọ́sálásí àlùmọ́sídìdù rẹ̀ àkùsọ wọ́n tún padà wọ mọ́sálásí mọ̀nyí lọ́wọ́ gbogbo nulẹ̀ orí ìgbà wọ mọ́sálásí lákọ̀ọ́kọ́ náà nìyẹn wọ́n tún wá wọ mọ́sálásí kàmá dákọ̀lúhù awùwàlà márọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti wọ mọ́sálásí ní alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n kọ́kọ́ wálẹ̀ lákọ̀ọ́kọ́ náà wọ́n wọ́n mọ́sálásí àkọ́kọ́ nìyẹn wọ́n á tún wọ mọ́sálásí náà ní kíni o ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì náà. wọ́n yóò dára fúru náà àlọ́ òtòtò yìí rọ. ọlọ́ni wọ́n tún á wá wọ́n fẹ́ wá demolish wọ́n fẹ́ wó dànù má àlọ́ nǹkan tẹ́ ẹ mọ̀ ga lọ sókè tẹ̀sí ní gbogbo lé tẹ́ kọ́ ó dùn ní ìṣe. wọ́n àfin lálá wọ́n máa ṣe kí ni o wọ́n máa dì wọ́n ní ìṣe wọ́n kọ́ tó lè wọ́n. sọ àyà yìí ó jẹ́ àbáwọn àyà ti ta kàyé àyà tó dá wàhálà alẹ́ tó pọ̀ nìyẹn lọ́dọ̀ àwọn àfáà tó dìbò ní olóyìn ṣùgbọ́n àlẹ́ tí máa ka wàhálà tó dálẹ̀ fún àwọn àfáà so àfàrà àṣòkì tí so wọ́n jẹ́ kóyọ wa wípé àyà yìí tẹ̀síìlì ló jẹ́ fún àyà kan tó wà ní sọ́ọ̀tù máa ń yíra nínú àkàfún àbísí tẹ̀síìlì ló jẹ́ fún àyà kan tó wà ní sọ́ọ̀tù máa ń yíra àyà yẹn ní sọ́ọ̀tù máa ń yíra àyà seventy one àyà seventy one ní sọ́ọ̀tù máa ń yíra so àyà seventy one ní sọ́ọ̀tù máa ń yíra so mo sọ fún ayé pé tẹ̀sílà áyà yẹn òun náà ni ó jẹ́ báyà iná fẹ́ kà fún wa yìí a máa túmọ̀ rẹ̀ fún náà fún wa so yẹ kí wọ́n sọ̀rọ̀ fún wa bẹ́ẹ̀ náà ló sì wù náà. وحسبوا ألا تكون فتنة فاموا وصموا. ọlọ́run ní wàásìbù àwọn tí wọ́n jẹ́ àwọn abàlóyè sọ̀rọ̀ yìí wọ́n lérò wípé Allah àtẹ̀kùnà fìtìnà wọ́n wò wípé kò sí wàhálà kankan mọ́ wọ́n rò pé agbára ti dọ́gba àwọn kò sí wàhálà kankan mọ́ àwọn bàbá sọ̀rọ̀ yìí àbọ̀ wa ṣàlàyé ọ̀rọ̀ wọn fún wa dáadáa lọ́la dítèsì ẹ̀ ọ máa wa dáadáa lọ́la àwọn bàbá sọ̀rọ̀ yìí nígbà tí ọlọ́run ọba gba ààyè fún wọn tí wọ́n jẹ lóye pé àwọn náà ti wá láàyè kò sí wàhálà kankan mọ́ wọ́n ní kò sí bítínà kankan mọ́ bẹ́ẹ̀ rẹ̀ lọ́wọ́ pé òtí lòó lọ tó bá wá dé lọ́wọ́ ni pé tó bá ti dé lùgbà ọkàn ti balẹ̀ báyìí sí wàhálà. náà mo fara kí ló wà. láti inú fíìlì àmì ìyà tó fọjú tó ló wa rọ́ọ̀dì ìyà lóde alùpàhámù wọn wá fọjú ìrìn pé kò bẹ̀rẹ̀ sí wíwà jákujàku lórí ẹ̀ ọdún ni ọ sọ́mà pẹ̀lú kéèyàn títí sọ̀rọ̀ sọ́mù wọn wá títí gbogbo dáhà lórí ẹ̀rọ bá máa ń sọ fún ọ gbọ́mọ́ òdodo jẹ́ máa ní òdodo máa ní ìkù òní mọ́ dábàá ọ̀rọ̀ ọ̀nù tí a bá àtàwọn ọ̀tún ló mọ̀ sọdọ́dọ́ yìí sọdọ́ wa ilé ra ẹ̀mí òrí o ìlú òrí gbọ́dọ̀ ló ní o tẹ́lẹ̀ náà wọn bá tún sọ báyìí pé ẹ gbọ́ ọ̀rọ̀ ló ní mo sọ fún ìlú ọlọ́run ni wọ́n fọ́jú wọ́n yẹ̀ tó ti ló sí náà. ọlọ́run bá fi ọwọ́ rọ pamọ́ tẹ́ ọlọ́run bá fi yà ìyá pé wọ́n fọ́jú yẹn pé wọ́n di létí yẹn ọ̀rọ̀ ṣe kí ni o ọba fi ààrẹ dòró wọ́n ṣe wọ́n sọ pé wọ́n náà wà sànú wà sànú wà sànú ìwà ni wọ́n ọ̀rọ̀ ṣe àtọ̀rọ̀ túbà kí ló wá ṣe o. lẹ́yìn ìgbà yẹn lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá gba túbà lé wọn lórí ìgbà mọ́ àtọ̀rọ̀ túbà.

ọlọ́run lẹ́yìn ìgbà náà ọlọ́run tún jẹ́ kí gbogbo ẹgbẹ́ kí ni o kó tún dùn gbogbo ẹ̀ tún dá ọmọ ẹ̀ nìyẹn ẹ̀bá ọmọ ẹ̀ ló bá ti dẹ́bi àlèkè àwọn àgbẹ̀ wọn lọ́n ti máa padà nílé ayé wà náà kà tí ẹnìkan máa ma ṣe ọlọ́run tá a bá dá padà síbẹ̀ nítorí ṣe ẹ náà ni wọ́n ṣe lọ o ní àlọ́wọ́lọ́wọ́ ni o kò sí tó fi ìyẹn olé kò sáàjẹ́ o lè ṣe fọlọ́ wọ́n sọ pé ní àbáwá nínú wàhálà èmi ò owó ò ní ìdí kó wọn àṣèlérí ọlọ́run bá fún mi ní kinní yìí àwọn mẹ́wàá máa gbà fún wọn àwọn ọmọ mi rán lọ́dọ́ bá sí owó gbà ọ̀dà lórí náà ọmọ bẹ́ẹ̀ tó gbẹ́dọ́ bá tí kíní ẹ̀ bá délé tán a máa postpone àwọn mẹ́wàá yìí ẹ̀mẹ́wàá mú ẹ̀ náà gbá ẹ̀mẹ́wàá ah, máa sì gbà máa sì gbà nítorí ọ̀sẹ̀ ìdìbò náà ti dọ́ mi yẹn ni ìnáwó ayé stark rod ní bàkì àwọn ni wọ́n á ọdún kan náà ẹni bá ní sinú ọdẹ tẹ́lẹ̀ ó máa sin lọ́rùn lọ́wọ́ sì máa bẹ lọ́rùn pé Ọlọ́run ṣe nǹkan fún ọ Ọlọ́run bá fún mi lọ́mọ iye nǹkan báyìí máa ṣe idó òrí lè padà mọ ó kàn promise lásán ó rí lé sí àì promise ní ẹsìn náà bá ti gbé nǹkan báyìí fún wa bẹ́ẹ̀ tí ó bá ti promise owó rẹ musa so kí ni wọn promise ohun ti dájú pé nǹkan láì máa ṣe láti ṣe kí ni ọ̀rẹ́ gbọ́dọ̀ kàn wọ fún ara rẹ lásán tí ẹ ó ń pè ọkàn ṣùgbọ́n ó pè ọlọ́run fẹ́ ṣe nǹkan láì fún ọ owó ọ̀nì ó sọ́mọ́ kankan tí ọlọ́run fẹ́ ṣe fún ọ àwọn ọ̀sẹ̀ pé kó wọ́n sọ pé wọ́n pé ọlọ́run fẹ́ ṣe nǹkan fún ọ gan ó tún burú pé ìwọ ọlọ́run ló wà ní ṣe fún mi ò ní bá ìlú ọ̀dọ̀ ìwọ náà agbára ìlú ọ̀dọ̀ wà ní ṣe mi ò ní bá ìlú ọ̀dọ̀ ó ti sọ bẹ́ẹ̀ náà wọ́n lò kàmọ́ ó ti sọ bẹ́ẹ̀ ثم عموا وصموا كثير ọlọ́run lẹ́yìn àgbà náà wọ́n tún wá ọlọ́run tún ti parẹ́ pé ọlọ́run ti tún ṣèdẹ̀kùn fún wọn ó tún ṣèdẹ̀ra fún wọn gbogbo ẹ̀ ló ṣe fún wọn lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá fọ́jú ó tún wá jìjì. kẹfìrún mi ọlọ́run ní kẹfìrún mi ọ̀pọ̀lọpọ̀ wọn òun náà náà ṣe kí ni ó náà tún ṣe ni ó náà ṣe bẹ́ẹ̀ náà. والله بصير بما يعملون ọlọ́wọ́ bá wá ní wọ́n sọ̀rọ̀ àyà fún wa wọ́n lọ àmì àṣekìtì so nínú àdúrà ọ̀bàyà mi kò sí ìmọ̀ wọ́n ní àyàtà kàtàn yìí ọlọ́run bá mú wa bí ẹ bá kà á òní tètè fẹ̀ léèyàn ayé ilé tó wà ní sọ́tì ìsọ̀rọ̀ yìí òwúrọ̀ wa fi ṣàlàyé dáadáa nígbà yìí wa. àyàtà wa ń kà yìí àwọn tó wá jẹ́ àwọn àfa wọ́n gbà wípé àwọn tó jẹ́ àwọn bàmú ìsọ̀rọ̀ yìí ọlọ́run ọba ni wọ́n máa ṣe yìí wọ́n máa balẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì ọlọ́run sì ló máa fìyà jẹ wọ́n lẹ́ẹ̀kínní ọlọ́run ló fìyà jẹ wọ́n lẹ́ẹ̀kejì ọlọ́run ló fìyà jẹ wọ́n. ó wá di wípé ibo gẹ́gẹ́ wá ní bóò ní bíbalẹ̀ jẹ́ wọ́n yìí àwọn àfáà tó jẹ́ àwọn àfáà tó tí wọ́n jẹ́ àwọn àlùfàṣẹ́rùn àṣàmì mufàṣẹ́rùn àtàwọn jẹ́jẹ́ àwọn sálà tí wọ́n ṣáájú lọ. wọ́n gbà wípé nǹkan méjèèjì yìí ó ti ṣẹlẹ̀ ó sì ti lọ. wọ́n ti ṣe ìbàjẹ́ kìíní wọ́n sì ti ṣe kí o ìbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ti lọ. ọlọ́run kan fi ń kọ́ wa ní kí o ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ìwé nǹkan tó wà ìjọ sọ lẹ́ẹ̀kan nísìnyí olùkọ́ wa lẹ́kọ̀ọ́ náà ni pé ó wà nínú àtàwọ̀rọ̀t eléyìí náà tún wà lókè ní o àtàwọ̀rọ̀t olùkọ́ wa lẹ́kọ̀ọ́ ni pé àwa náà táwa náà bá ṣèbàjẹ́ lórí ilẹ̀ ẹlẹ̀ àwa náà ṣe kí ni o á jẹ ìyà àwọn àgbàbẹ̀ àwọn tó ṣáájú lọ bẹ nígbà yẹn ìbàjẹ́ táwọn tó ṣáájú lọ wá sọ pé ìbàjẹ́ ìkíní ìbàjẹ́ ìkejì wọn á fi yẹlẹyẹlẹ ń bẹ ìdájí bẹ sọ̀rọ̀ yẹn sí i àmọ́ wà sórí ọ̀rọ̀ ìbàjẹ́ ìbàjẹ́ wò làwọn àkọ́kọ́ ìbàjẹ́ wò lẹ́lẹ́kejì àkọ́kọ́ sọ pé ìbàjẹ́ àkọ́kọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti wọ́n pa yáyá àwọn fẹ́ pa jésù wọ́n fẹ́ ṣe kínní kan gbogbo àwọn oníṣìí nǹkan àdébí ọlọ́ba kan wà tó ń jẹ́ sàáyá wọ́n fẹ́ pa gbogbo oníṣìí nǹkan wà tó gbogbo àwọn kan yìí lọ́nà ìlú àpàlàpọ̀ àti sọ̀rọ̀ òun náà ti sọ pé àwọn kan tó ìbàjẹ́ yẹn táwọn sọ ti kálukú wọn ní wá wọ́n gbà méjèèjì ti kí ni o wọ́n ti lọ. ibi ìbàjẹ́ ẹ̀ tí wọ́n ṣe lórí ilẹ̀ ìbẹ̀ náà ti pín yẹlẹ̀ àwọn kan sọ yí pé rárá ẹyọ kan ló ti lọ mbẹ ẹyọ wọn ní kí ni o ẹyọ kan òun ló ti lọ mbẹ wípé ìkejì ò tí ì ṣe kíni o kò tí ì ṣẹlẹ̀ ìgbẹ̀yìn ayé olóma tó ṣe kíni o ló tó máa ṣẹlẹ̀ wọ́n ní kò tí ì ṣẹlẹ̀ àwọn ẹgbẹ́ pé kò tí ì ṣẹlẹ̀ wọ́n ní ibi ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí àwọn ẹgbẹ́ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó sọ báyìí òun náà ni àwọn àbá wa tí wọ́n jẹ́ àwọn afúntẹ̀sí tí wọ́n jẹ́ àwọn àṣírí àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ contemporary àwọn pátó wà láyé tí wọ́n ti kú púpọ̀ àwọn tó sì wà lórí ayé rẹ̀ àtà àwọn oníjà àwọn pátó sì wà ọ̀gọ̀rọ̀ wọn nínú ọ̀gọ̀rọ̀ wọn sọ wípé àwọn kan máa ń gbé àwọn pé àwọn tó ti ṣáájú lọ táwọn afáàmù fàṣírù ti sọ síwájú ó lẹ́rìí àwọn náà rí nǹkan lójú tó àwọn àmì rárá àwọn bàṣí lọ gbé àwọn bàdó sọ ìlànà máa lọ gbẹ́kẹ̀lé àìtàn bàdó sọ ìlànà máa wà ní ìdí èbúlé onígbà lọ́wọ́ wípé ìwọ́ndo a máa mú gbogbo àwọn ẹ̀rí kálukú wa wá nínú àyà yìí àyà yìí náà ní kálukú ti mẹ́rin wa ìwé ní kálukú wọn pátá ẹ̀rí wọn inú àyà yìí náà wọ́n ti mú wa inú àyà àdàkà lẹ́yìn ìkálukú ti mẹ́rin wa inú ẹ̀rí táwọn ti yẹn mú wa ni wípé ọlọ́run ọba ní nǹkan ti lọ wọ́n ní wàkánà wá dánú màfòmúlá bẹ́ẹ̀ lóyún ti jẹ́ kí ni o àdéhùn tó ti kọjá lọ pé a máa ṣàlàyé ìrìn ọ̀rọ̀ kan fún wa ìyẹn kọ́ la fẹ́ ṣàlàyé ìsìn. wọ́n sọ máa gbé tẹ bá lọ wo ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba nígbà tó fẹ́ ṣàlàyé ìdálólò wípé nígbà tí فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم wọ́n ní gbogbo òtún mú láàmú wá níyà sùúrù ojú oníṣẹ́lẹ̀ nìyẹn nígbà tí o nígbà tí èyí tó bá gbẹ̀yìn bá dé ìgbésọ̀ ìgbẹ̀yìn ayé ló máa ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn tá a jẹ́ àwa mùsùlùmí a máa bá àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn bàánú ìsọ̀rọ̀ yìí á bá wọn jà àwa ni á wà á pa wọ́n láti wọ́n lọ́wọ́ bá sọ yẹn pé àwa mùsùlùmí ọlọ́run ló ń sọ. lẹ́wọ̀n àgbà náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé ìkankan kò tí ì ṣẹlẹ̀ rárá tí wọ́n fi gbá nàbí dìde ètò ìkankan ṣẹlẹ̀ pẹ̀lẹ́ ìbàdàn gbá nàbí dìde tán òun ni alákọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ òun náà sì ní kí ni o ẹlẹ́ẹ̀kejì ló tó ṣẹlẹ̀ so àwọn tó bá gbé alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì pẹ̀lú bá nàbí dìde òun ni ó ṣẹlẹ̀ anábì alákọ̀ọ́kọ́ ló ṣẹlẹ̀ ń bàtà nàbí wà ẹlẹ́ẹ̀kejì òye kí ni o kò tí ì ṣẹlẹ̀ ó bọ̀ wá sí kí ni o ó bọ̀ wá ṣẹlẹ̀ so oríṣiríṣi ọ̀nà tí àwọn tí wọ́n jẹ́ àwọn àfa tí wọ́n pín sí òun náà ni eléyìí so lórí áyà yìí àwọn tó jẹ́ àwọn bàbá ìsọ̀rọ̀ yìí ìran kan ni wọ́n tó jẹ́ pé ìsọ̀rọ̀ yìí ẹni tó ń jẹ́ ìsọ̀rọ̀ yìí òun náà ni Yakubu tó lè bá ṣàlàyé fún wọn. àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn ọmọ tó bí so àwọn ni wọ́n ń pè ní Banu Israel àwọn ọmọ tó bí yìí àwọn ni wọ́n ń pè ní banu israel àwọn ọmọkùnrin yẹn wá jẹ́ méjìlá twelve tribes àwọn àràn méjìlá sọ òun ni wọ́n wọ́n jẹ́ àwọn ọmọ tó bí gbogbo àwọn àrọ́mọdọ́mọ wọn àwọn àrọ́mọdọ́mọ wọn àwọn ni wọ́n wá sọ di banu israel pè ní israelites so ìtàn wọn ó pọ̀ gan-an. Taba tírèsì wọn kájí sọ̀rọ̀ lọ́dọ̀ arabi Ibrahim arabi Ibrahim ìbò ló ti wá wá láti Iraq ó wá sí sáìtì Jerusalem so ibẹ̀ ni Iraq ni ànábì Ibrahim ti wá tó ti wá sí Jerusalem nígbà tí wọ́n bẹ́ nígbà tí wọ́n ju ànábì Ibrahim tí wọ́n bẹ́ jù sí tí wọ́n jù sínú náà ló jáde kúrò nínú náà ó ní ìní mọ̀ ájì ìlà rọ́bì sàyẹ̀dù mò ń lọ sọ́dọ̀ ọlọ́run ọba mi ọlọ́run ọba mi yẹn sì máa fọ̀nà so ìlú wa ń jọ náà òun ni kí ni o òun ni Jerusalem yẹn bẹ́tù mọ́tìlás àárín bẹ́ẹ̀ yẹn agbègbè yẹn ló wá àdìbò tó wá bẹ́ẹ̀ ó bá àwọn èèyàn bẹ́ẹ̀ náà ló tòun nígbà mi wọ́n sọ pé ta ló ní ilẹ̀ Jerusalem èmi ta ló ní ilẹ̀ Jerusalem ó bá àwọn èèyàn bẹ́ẹ̀ òun náà sì gbé bẹ́ẹ̀ ó rẹ̀ sí sílẹ̀ òun náà mú ààyè títí ẹ̀ mú òun náà ló bẹ̀. ibẹ̀ ló ń bí àwọn ọmọ rẹ̀ sí ó bí Isaac ó bí kí ni ọ Ismail ọmọ bí torí Isaac tó bí òun ló bí Yakubu ibẹ̀ ló wọ́n ti ń Yakubu yìí òun ló wá bí gbogbo àwọn tá à ń pè ní Banu Israeli nínú àbáni Ísírẹ́lì òní Yusuf wà so Yusuf òní wọ́n wá mú kúrò nílé tó jẹ́ wípé àwọn tó ń jẹ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọn ọ̀bẹ kó máa báwọn gbélé pọ̀ táwọn lọ jù sínú gàgà gẹ́gẹ́ àkùrá ti ṣàlàyé fún wa tí wọ́n wá lọ tà sí ilẹ̀ Mísírọ̀ Yusuf ló wá gbé ilẹ̀ Mísírọ̀ tóbi jẹ́ pé òun padà tún wá di èèyàn pàtàkì ní ilẹ̀ Mísírọ̀ olówó tó máa fa sábàbí tí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Ísírẹ́lì tí wọ́n fi kúrò ní Jerusalem tí wọ́n wà bàbá àwọn Yakub àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ pátáyà wọ́n wá kúrò ní Jerusalem wọ́n wá wá sí Egypt ìgbẹ́ Mísírọ̀ ìgbà tí wọ́n rí pé ọmọ ìyá àwọn ọlọ́dún fún ní ọlá ní ilẹ̀ mísírọ̀ sáìdì ibi tí wọ́n wà kò sí nǹkan dáadáa bẹ́ẹ̀ mọ́ kò sí gbogbo ẹni di ilẹ̀ asálẹ̀ kò sí nǹkan bẹ́ẹ̀ sí ọlọ́dara bẹ́ẹ̀ wọ́n gbàgbé ibi òun tó wà bẹ́ẹ̀ tó wọ́n láti dúró síbẹ̀ ilẹ̀ mísírọ̀ ni wọ́n ti ń ẹ̀sìsì lọ wọ́n ti ń ṣègbésí ayé wọn ọlọ́dẹ ń ọlọ́wọ́ bá dìde láàrin wọn títí títí títí títí títí tó wà kàn mú sáà so musa kodo kan musa àwọn kan náà wà nílẹ̀ misrọ̀ táwọn ń jẹ ọba so àwọn tó ń jẹ àwọn bànú ìsọ̀rọ̀ in àwọn tó jẹ àwọn ọba tí wọ́n jẹ gbà náà wọ́n rí pé àwọn tó jẹ àbánú sọ̀rọ̀ ti ní agbára náà nínú ìlú so wọ́n wọ ibi àwọn eléyìí àwọn máa jẹ tí àwọn fẹ́ fìyà jẹ wọ́n kó lè fẹ́ ìkànnà tó wá wípé àlá tí wọ́n ń lá táwọn èèyàn ń lá òun náà fún fàáyí pé wọ́n máa bí ọmọ kan náà máa ní sọ̀rí tó máa owó ọlá tó wà fún kíni o àrùn ìyẹn jẹ́ kọjá wípé ìjìyà wà fún àwọn tó ń já wọn pàmí sùn wọ́n sọ wọn wọ́n padà bí àjẹwọ́n gan ilẹ̀ mi sọ̀rọ̀ wọ́n tó wọ́n tó bí Musa wọ́n wá bí Musa wọ́n náà láti mọ̀ tán Musa ọlọ́wọ́n sọ fún Musa wípé ó kó àwọn bàánú ìsọ̀rọ̀ yìí ó kó wọn kúrò níbẹ̀ yẹn ó dá wọn padà sí àìkíná bẹ́tùl mọ́kìdàs àlàhárìdú àlùmọ̀kọ́dàsà wọ́n wà ní kúránì ọlọ́ni ó máa dá wọn padà síbẹ̀ ìyẹn ló pantí Musa fi jáde kúrò ní o Egypt gbogbo àwọn bàánú Israel ló ṣe kíni o ló sì kúrò dání ọlọ́ni pé wọ́n lọ bá àwọn èèyàn kan tí wọ́n lọ lọ́dún dúró fún wọn alùpùpù Jerusalem yẹn náà ni ó àwọn ètò àmì náà kọ́ ó mú jàpùtà wọn àwọn èèyàn tó àwọn èèyàn ti jẹ́ pé àwọn náà ti ń tàpá sí Ọlọ́run ààyè yẹn ààyè kan tó tóbi ni tọ́lọ́wọ́n bá fẹ́ kó jẹ́ yí pé ẹ̀sìn Ọlọ́run ọba ni ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ ìtọ́lọ́wọ́n bá fẹ́ kó jẹ́ pé Mẹ́kà jẹ́bi tó tóbi Màdínà jẹ́bi tó tóbi Ọlọ́run fẹ́ kó jẹ́ pé ẹ̀sìn Ọlọ́run ni ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n náà bá mú mẹ́kà dúró olú màdínà dúró kódà tí dájá lè bá tún dé kò ní wọ mẹ́kà kò ní wọ mẹ́kà ọ̀sán tó kò ní wọ Jerusalem Jerusalem wà níbi àyè láti máa sáré káàkiri ọlọ́pàá wá sí ibẹ̀ ní bìtìbìtì náà wọ̀ wá tí wọ́n máa kú náà tí wọ́n máa wà tí wọ́n máa kú náà. sàdó wà bẹ́ẹ̀ nígbà yẹn náà àwọn jẹ́ ló ṣe pé kí ni o àwọn jẹ́ jàpárù àwọn náà ti jẹ́ alágídí lórílẹ̀ ọlọ́wà ní kí Musa ó kó àwọn làmísọ̀rọ̀ nígbà yẹn wọ́n lọ báwọn ènìyàn jà àwọn ah àwọn ẹgbẹ́ lágbára alágbèbájà wọn ni wọn ah, ń sá lọ ìdí àbájá wọn fún kàpàkọ̀ sí wọn iná àwọn akọ ojú ìwà tó lọ́wọ́ bá rẹ lọ jà ẹ̀rọ ẹ̀ ń jà wọn á jẹ́ òkú lẹ́yìn mi ọlọ́dún bá wà ní sọ yìí pé fourteen years ẹ̀yìn tó lè yàrá so musa gbòòrí bẹ́ẹ̀ dé ọlọ́pàá lọ́wọ́ náà pé kọ́nà fi hàn ọlọ́pàá mọ̀ débẹ̀ lásán àbáni sọ̀yìnlá ojú kan náà ni wọ́n ti rárá nínú ìná wa wọn ò ráyè débẹ̀ ojú kan náà sọ kí musa tó kú wọn ò ráyè débẹ̀ yóò ṣáà ló kó wọn wọ ibikíni o yóò ṣáà olóko wọn wọ bẹ́ẹ̀ tún ní kíni ọ eh, eh, alihadulayi mọ̀kọ́dásá ló kó padà sí Jerusalem wọn á bá wọn yẹn jà àwọn náà wọn á gbà àwọn àgbẹ̀rẹ̀ yìí pé wọ́n fi jọba àwọn yìí. So we are not continuing on. So, now, o ti ẹ bẹ́ẹ̀ náà ni asara yìí gbogbo ẹ bẹ́ẹ̀ ni asara yìí rẹ ọkàn náà yìí so wọn adé Jerusalem o wọn adé Jerusalem àwọn yẹn ń ṣèbàjẹ́ ọlọ́pàá nípa ọlọ́pàá bá wọn kí wọ́n ṣe kí kí wọ́n lé wọn kúrò níbẹ̀ wọ́n dẹ̀ ní wọ́n lé kúrò bẹ́ẹ̀ wọ́n dẹ̀ establish kí o dáwọ́ là àwọn síbẹ̀ sẹ́lẹ̀ ìgbà náà wá establish dáwọ́là yẹn tán ọ̀rọ̀ mi sọ fún Musa ń bì wípé ẹ̀yin Bani Israel yẹn ni pé Musa ó ti kú ẹ̀ padà tó gbé wọn ṣèbàjẹ́ yẹn lọ́dọ̀ Musa Musa ó ti kú ẹ̀ padà bọ̀ wá ṣe kí ni o ìbàjẹ́ ńláńlá kí ni o lèjì tó ṣe ọ̀la àmọ̀ tọ́sí lọ́la tó tó máa yọ ara lónìí tó sọ wọn náà wọn lè tó kú ṣẹlẹ̀ láyé láyé lọ́kàn á sì àtúntò ọ̀la àti ìrìnlẹ̀.